وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته إذا قال ربه أعوذ بالله من الشيطان الرجيم إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بني. ويعقوب يا بني يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال البريء ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك وإبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما إبراهيم وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب وإسماعيل وإسحاق ويعقوب والأصبات وما أوتي موسى وعيسى وما أوتي يؤمنون بربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله قل أتحاجوننا يشركوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون الله سبحانه وتعالى وإن شاء الله يفوان لنا سورة البقرة ọ̀rọ̀ nípa anabi ibrahim alayhi salam ó ní idh qala lahu rabbuhu aslim qala aslamtu li rabbil alamin ìyẹn ni pé anabi ibrahim nínú àwọn ìròyìn rí ìròyìn tí olówó bá fi ròyìn tó fi ròyìn rẹ̀ òun náà ni pé olúwa bá rán àwọn àlèhùnmà yìí àlèhùnmà nabi sallallahu alayhi wa sallam àti àwọn kùfàr tí wọ́n ń tira wọn mọ́ pé anabi ibrahim ipe ara àwọn ni olúwa ń sọ fún wọn pé anabi ibrahim ó yàtọ̀ sí ẹ̀yin wọ̀nyí. إذا قال له ربه أسلم الإمام ابن كثير وني أي أمره الله بالإخلاص والاستسلام والانقياد الله بانقى نبي إبراهيم لاشه ipe ntí mo bá pa ọgbọ́dọ̀ máa jupájú ṣẹlẹ̀ kó máa ṣe ni wal inkiyat ọgbọ́dọ̀ máa tẹríba fún òfin mi ọlọ́run ọba fa ajaba ila dhalika shari'an wa qadaran anabi ibrahim bí olúwa ṣe pálásẹ̀ yìí bí kò jupájú ṣẹlẹ̀ fún nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa qadaran àti tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kádàrá ìyẹn ni pé tọ́lọ́n bá pa nǹkan ní ẹsẹ̀ tó bá ṣe nǹkan lófin nínú ẹ̀sìn ipe yìí tí mo fẹ́ kó o ṣe lélẹ́yìí ẹ rí i pé a ka àwọn nǹkan ní nǹkan bíi ìjẹrin síwájú ipe àwọn nǹkan tọ́lọ́n bí ṣe àdánwò nípa nǹkan ẹ̀sìn fún anabi Ibrahim kó tó wá di pé ó pè ní aṣáájú òun náà ni àwọn oríṣiríṣi nǹkan tó jẹ́ nǹkan àdánwò èyí tó ní ń ṣe pẹ̀lú nǹkan tó ṣe pé ìnira wà níbẹ̀ gẹ́gẹ́ bí dídá abẹ́ àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run paláṣẹ ṣùgbọ́n kan náà ó tún paláṣẹ tó ní ń ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn míì gẹ́gẹ́ bó sọ fún pé mo fẹ́ kó máa jọ́sìn fún èmi ọlọ́run ọba òun náà ni kó máa ṣe hajj kó sì máa kírun anabi ibrahim ó ṣe àṣepé eléyìí pàtàkì jùlọ gẹ́gẹ́ bí imaamu ibn kathir ṣe ṣàlàyé rahimahullah ipe amara allah bil ikhlas ọlọ́run ọba pa anabi ibrahim láṣẹ pé dáadáa ọwọ́dọ̀ ṣe àfọ̀mẹ́sìn fún mi ọlọ́run má sin nǹkan míì má èmi ọlọ́run sì má sin nǹkan míì tí ó yàtọ̀ sí èmi ọlọ́run ọba azza wa jal anabi ibrahim ajaba ila dhalika shari'an wa qadaran ó sì jupájú ṣe kalẹ̀ ó ṣe àṣẹ tó lù wọ́n bá pa nínú òfin àti nínú nítorí ń ṣe pẹ̀lú kádàrà ọlọ́run ọba qala aslamtu li rabbil alamin ẹni pé bọ́lá ń ṣe pálásẹ ẹsẹ̀kẹsẹ̀ òun náà sì sọ pé ọlọ́run ò mo jupálẹ̀ fún ọ kí ló dé tí ní jupájúṣẹ́lẹ̀ fún ọ torí wọn ni rabbul alamin ọba tó ní gbogbo àgbáńlá ayé ìyẹn ni pé tí ọba jupájúṣẹ́lẹ̀ fún ọlọ́run kò sí ọ̀nà náà yóò ju pajú sẹ́lẹ̀ fún nǹkan mi nǹkan wá ní yóò wá jẹ́ nǹkan tí ọlọ́run ọba dá látara pé nǹkan tọ́lọ́run ọba dá lè yàn ju pajú sẹ́lẹ̀ fún yẹn wá di ẹni tí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba alimami ibn Kathir wọ́n ní ọlọ́run ọba ọ̀pá ní àṣẹ pẹ̀lú al-ikhlas ntí olúwa bá pa anabi ibrahim lásán náà ni pé kó ju pájú sẹlẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni ikhlasul amal lillah tí a bá jẹ́ ẹni tí ń ṣe àfọmọ́ iṣẹ́ rẹ̀ fọlọ́run ẹnìyẹn ó ti ní ipò tó ga níwájú ọlọ́run ọba subakana ẹnìyẹn yóò bọ́ ní ọwọ́ gbogbo tí bá ń jẹ́ ète aṣaitan aṣaitan gandhi sọ nínú alukur'an ni ike gbogbo ọmọ ẹ̀dá mẹ́niyàn iná ni mo ti ṣàdéhùn ipe kó ìparun bá wọn wọ̀bí máa àgọ̀wọ́ ìtẹ́ni la òdìlẹ́yẹni la wọ̀bí máa àgọ̀wọ́ ìtẹ́ni la òdìlẹ́nàhùn ajma'in sìyẹn ni pé mo gbà pé mi ò èmi ti nùnà àmọ́ gbogbo àwọn àrọ́mọdọ́mọ anabi Adam ṣètọ́ni sàdéhùn pé wọ́n pa gbogbo wọn wọ́n kó parun bá wọn níbi àyà mi ó ní illa ibadakal mukhlasin àfàwọn ẹrú rẹ àwọn tó ṣe pé àwọn ni wọ́n ní al-ikhlas yẹni pé tí wọ́n kì í sin ẹlòmíì àfọlọ́hún tí wọ́n kì í sin ọlọ́hun àfi nítorí pé wọ́n ń wá ojú rere ọlọ́hun ọba ẹni tí bá ń bẹ tó ṣe pé ẹnu ọlọ́run ọba ọ̀ka nílé ayé tí àṣẹ ọlọ́run ọba tí kò ka lápákò irú ẹni yẹn ìṣẹ̀mí ayé burúkú ni ó máa ṣe ń tọ̀hún ó lè máa rò pé òun gbádùn ayé bẹ́ẹ̀ sì ni ìyà náà lè yẹn ń jẹ ṣe rí olúwa ọba subhanahu wa ta'ala ìgbà dá ọmọ ẹ̀dẹ́ nìyẹn ó fi àṣetán ó fi ṣe àdáwò fún wa ṣètọ́nù yìí àwọn ọ̀nà oríṣiríṣi ni máa ń gbà wá ṣètọ́nù a máa gba ọ̀nà ní àwọn oríṣiríṣi téèyàn fi ní rí àṣẹ ọlọ́run ọba tẹ̀lé bó ṣe yẹ ìyẹn lè máa gbọ́ òfin ọlọ́run ìyẹn lè máa ka òfin ọlọ́run ìyẹn lè máa rí àwọn àṣẹ tí olúwa bá pa àmọ́ tó tún kù fún yàn lẹ́yìn gbígbọ́ lẹ́yìn rírí lẹ́yìn mímà òun náà ni okùn lílò fún ọmọ ẹ̀dá mẹ́nìyàn tọ́mì ènìyàn tí bá wọ́n ń gbọ́ òfin ọlọ́run tí ń gbọ́ àṣẹ ọlọ́run ọba tó wá di pé lílò ni wá ń di àdánwò ní ń di àgbákò fún un ń tàn ó yẹ kó jókòó kó ronú kó wéré ara rẹ̀ gbogbo ń tó lè máa wù ní àwùjọ tí máa ń fààyàn sí aburú eléyìí mùsùlùmí gbọdọ̀ já kúrò ní ìṣẹ̀mí ayé rẹ̀ ìtí ń jẹ́ pé èèyàn ń sin lọ́run òun náà ni kéèyàn já kúrò ní gbogbo rédèrèdè gbogbo ń tí ì máa ń fààyàn ní àwọn adùn ayé ní àwọn ojúkòkòrò ayé kọ́dà nǹkan mímẹ́ tó ṣe pé o ò ní rójú tó ń tó ń ṣe fún nǹkan tó bá ń bí ọ́ ẹ ìgbà tó ń gbé fọ́tò ara rẹ sórí rédíò orí Facebook orí kìnì kan orí kìnì kan ọmọ wa change fọ́tò lóríṣiríṣi kí ló dì fún ọ ọkọ yẹ kí o kàn kíyèsí pé ṣíyèsí pé ṣètọ́ ni ló fẹ́ ba ayé mi jẹ báyìí ọ̀wọ́n náà ni ó gbé fọ́tò ó gbé ẹ̀yìn kámẹ́rà ó wà fi yàrá rẹ̀ pín ẹ wà tẹ̀sí fún kíni ìwọ ló ṣe sunna nabi sallallahu alayhi wa sallam ló fẹ́ sẹ́sìn ó fẹ́ sẹ́sìn kí ló fẹ́ fẹ́ yẹn ń ṣe kárí pé kọ́lẹ̀ lómi ọ ayé rẹ̀ burú fún débi pé tó bá tó wà nínú Maka Allahu akbar ọlọ́lẹ̀ ṣe hajj ọlọ́lẹ̀ ṣe umrah yóò tó máa gbé fọ́tò ara rẹ̀ sí pé now i'm now at inside the Kaaba kí ló dì fún ọ torí ọlọ́run ọlọ́lẹ̀ sáàfù kí ló kan fọ́tò máa gbèdé kí ni ó dì fún ọ mo wà ní kámpù báyìí o ẹ mo ti wá tó ti ṣe kíní lónìí báyìí o kí ni ìtumọ̀ yìí o ṣé ẹni tó bá fẹ́ sẹ̀sìn ọlọ́run ọba wàláhì àbí kéèyàn já gbogbo àwọn àìlá ikọ̀ ṣayatin àwọn nǹkan tí ṣètánì mo fi ń rọ̀ mọ́yàn kéèyàn já kúò tó bá já ṣètánì ọ̀wọ́ ọlọ́yẹ́yẹ́ ni yọ̀ wọ́ yẹn lọ ṣé wàá rí ashahwat ashahwat ara àwọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àwọn ọ̀jàgà tí ṣètọ́ni tó là kalẹ̀ iná ni kí ni jẹ́ shawat ìfẹ́ tẹ́ ẹ̀mí lọ́rùn ìfẹ́ tẹ́ ẹ̀mí lọ́rùn ìgbà mi ò ra àwọn èèyàn ṣe nǹkan kan yóò sì wọ́ náà ṣe àmọ́ ẹni tí ó bá mọ nǹkan tó ń ṣe nínú ẹ̀sìn yóò pé hàn èlé fira mi jọ àwọn lágbájá yìí àmọ́ ńgbà tí n tó kó sínú ẹ̀mí wọn kẹ́kẹ́ yẹn táwọn fi ń ṣe aburú Tiru ẹ bá ń bẹ nínú ẹ̀mí tiẹ̀ náà tí wòó rí pé wọ́n yàtọ̀ wọn náà bá wọn kó sínú aburú wọn náà bá wọn lọ sokoda lomiin tí ò yẹ yóò mọ jẹrẹsì yóò ayára rẹ yóò gbé sórí Facebook ẹ dákun kí ni túmọ̀ eléyìí tí ò ní túmọ̀ tí ò ní túmọ̀ kankan tí ò ràn kankan ju pé yóò mọ mú ọṣẹ lọ́wọ́ ọba lọ irú yìí ó ní sìn yóò wá jẹ́ kó mọ́ fẹ́ ṣòro fún yàn láti fẹ́ dúró gẹ́gẹ́ bọ́lá ọba ṣe ní kéèyàn dúró ẹni tí o bá ti ṣetán láti ní ikhlas wallahi gbogbo àwọn ọ̀nà tí ìṣòro díẹ̀díẹ̀ díẹ̀ tí ó máa yọ sínú torí ṣetán ni yóò máa rí wọ́ díẹ̀díẹ̀ ni ó máa fà á tó bá yáyò ní àwọn irúgbà yìí kò máa balance fa ọ̀kọ́rọ̀ a máa tirimu àwọn èyí tí o balance ń bẹ̀ wọn yóò kọ́ wa tirimu rẹ̀ náà tó bá yáyò ní ó ti ẹ̀fẹ́ máa pọ̀ jù náà ó tó rọra gé e kù e. ó ní ó tó rọra yóò tún mú lọlẹ̀ gba tó bá yá tó bá gba arúgbọ̀n lọ́wọ́ rẹ̀ tán yóò gba sòkòtò náà tó bá yá tó gba ìjáàbù lérí ìyàwó rẹ̀ náà so látara pé kí ni wọn náà ti fi àyè díẹ̀ díẹ̀ díẹ̀ kalẹ̀ fún un sódàkùn náà ni al-ikhlas ìsìn ọlọ́wọ́n bá ń torí ọlọ́run ẹni tí ìsìn ọlọ́wọ́n bá rẹ̀ bá jinlẹ̀ tó pé torí ọlọ́run níbi ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bá aláì gbogbo gbà náà ni ẹni hun ní ipò rẹ̀ ni ó máa lékó sí níwájú ọlọ́run náà ni anabi ọlọ́wọ́n bá ń sọ fún anabi ibrahim ipe ń tánà ibrahim fi yàtọ̀ sẹ́yìn wọ̀nyí yìí idh qala lahu rabbuhu aslim bọ́lá ń sẹ́ sọ fún pé gbà mo pọ́lá ṣe ṣe nǹkan báyìí ẹsẹ̀kẹsẹ̀ qala aslamtu li rabbil alamin ẹsẹ̀kẹsẹ̀ lọ́la anabi ibrahim ń sọ pé mo ah, ọlọ́run wọlọ́ irú eléyìí náà ni àwọn sọ̀hábà nàbì sọ̀rọ̀ ridwanullahi alayhim ajma'in ni wọ́n rí kọ́ lára nàbì sallallahu alayhi wa sallam n táwọn máa ń ṣe náà ni pé sami'na wa ata'na tó bá ti ń gbọ́ wọ́n sì máa tẹ̀lé wọ́n èyí tó máa ń retí pé à ẹ̀yìn àkíní ọ̀wá bá wà láàmú kò ṣe dédé àwùjọ wa o kò ṣe dédé tí àwa ti pílánì kalẹ̀ fún gbèsè ayé wa o sọ ẹ̀sìn wẹ́lómi gbogbo tí ń dààmú rẹ̀ yìí afẹ́fẹ́ yẹ̀yẹ́ ayé yìí náà ni afẹ́fẹ́ ayé wàláì ti pé ntọ́lọ́mbà sì ló nílé ayé náà lónìí tọ́lọ́mbà ló ní ní wàláì sáyẹ́rì jù bẹ́ẹ̀ lọ ó lé ní ó lé ní tọ́lọ́mbà ní aló ní ní yìí kódà gbogbo ọ̀nà burúkú tó léwu kọ́ gbà pé ẹni tí bá máa ń ni máa ń ní ẹni tí bá máa ń ṣe báyìí òun ni máa ń ní ó wu ọlọ́run ni tí tọ́lọ́mbá sì ní nǹkan yìí ó débẹ̀ tí gbogbo èèyàn bá ń sọ pé àwọn ah, àwọn tí bá ń ṣe báyìí èdébẹ̀ àwọn tí bá ń ṣe báyìí èdébẹ̀ àwọn tí bá ń ṣe báyìí èdébẹ̀ tọ́lọ́mbá ní ìwọ̀ ó débẹ̀ ó débẹ̀ sólé yìí ń tó gbọdọ̀ jòkó lé ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn ni wa anna man akhta'aka lam yakun liyusibaka ntọ́lọ́mbá ní kò ní jẹ́ tiẹ̀ kò ní bá ọ lóore àbábúrú kò lè dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wá ní wa anna ma asabaka lam yakun li yukhti'ak tọ́lọ́n bá sì ní kò ní kò ní yóò dọ́dọ̀ rẹ bó yẹra yẹra yẹra jù bẹ́ẹ̀ lọ yóò padà wọ́dọ̀ rẹ náà ni so ní pé mùsùlùmí ẹ̀kọ́ ta fẹ́rí kọ́nu àyà yìí òun náà ni a gbọ́dọ̀ wo ìṣẹ̀mí ayé òǹkálukú wa ǹjẹ́ aslamtu li rabbil alamin ǹjọ́ mi ènìyàn lè wí bẹ́ẹ̀ ǹjẹ́ o lè wí bẹ́ẹ̀ fúnra rẹ pé ah mo ṣe wúra mi yìí aslamtu li rabbil alamin mo jupalẹ̀ fọlọ́wọ́n ba so bẹ́ẹ̀ sì ni ọlọ́run sọ fún wa pé ya ayyuhan nasu ittaqu rabbakum ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun ẹ̀wọ̀ bá nàbẹ́ Ibrahim ṣe rí àṣẹ ọlọ́wọ́n bá ń pa wa náà haqqa tuqatihi ní òdodo ìbẹ̀rù rẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ padà sọ́dọ̀ ọlọ́run àfi kẹ́ ẹ padà lẹ́nu tó ṣe pé ìròyìn ìjúpájú ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ wà lára yín ìjẹ́ mùsùlùmí ana muslim kèsè yìí ó ń wífà pé mùsùlùmí ni mí yìí ń kọ́ ìtumọ̀ tí ń jẹ́ mùsùlùmí gangan ni pé káṣẹ kọ́lọ́ ń pàṣẹ kásẹ̀ yẹn ó sì sẹ́ mọ́ la lẹ́sẹ̀kẹsẹ̀ kó ju pàjùsẹ́lẹ̀ fún àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ náà ni kádàrà ọlọ́run náà ni Imam Ibn Kathir sọ pé shari'an wa qadaran ní òfin ọlọ́run anabi ismail ibrahim ojúra rẹ̀ lẹ̀ fọlọ́run bákan náà qadaran ní ti kádàrà náà ojúra rẹ̀ lẹ̀ fọlọ́run kò lọ lè wá kọ́lọ́n kó ṣe nǹkan fún kó ní eléyìí ọ̀tẹ̀ ọlọ́run irú ìtẹ́mi ń wá nìyí anabi ibrahim ò rí báyìí shar'an wa qadaran ìgbà táwọn náà bá dérú kò yìí yẹn ni pé ẹ̀kọ́ tá a kọ́ lára anabi ibrahim nu agbọ́dọ̀ máa wá ń tí ọlọ́wọ́n ọba ọba fún wa ká wá ń tí pákàkiri tí gbogbo ọ̀nà náà la fi rí kíní yìí àbí kí o tiẹ̀ máa banújẹ́ lórí nǹkan tó bá ṣe pé èèyàn ò ní nínú nǹkan tó jẹ́ nǹkan ìgbésí ayé ìtútàsí kókó ó náà ní kí mùsùlùmí kórìíra rẹ̀ lẹ́ni tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tọ́ olúwa ní wa wassa biha Ibrahim bani. wa wassa biha Ibrahim bani wa Ya'qub ya bani. يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون tọ́ kátùmọ̀ wo ẹ̀kọ́ láńlá látara anabi ibrahim alayhi salam lẹ́yìn ìgbà tí olúwa bá bá anabi ibrahim sọ̀rọ̀ tán pé mo fẹ́ kó jupájú ṣẹlẹ̀ kó máa tẹ̀lé àṣẹ mi ọlọ́wọ́n ọba anabi ibrahim ẹsẹ̀kẹsẹ̀ náà ló sì jupájú ṣẹlẹ̀ fọlọ́hún tọ́ ìgbà ń wá jupájú ṣẹlẹ̀ fọlọ́hún tán ìgbà yẹn wọ̀wọ́ sọ bí ha Ibrahim bẹ̀ni ọ wá tó pe àwọn ọmọ rẹ̀ náà ipe ẹ̀yin ọmọ mi ó pè wọ́n wọ́n yà Yaqub bí Yaqub náà ṣe ṣe nìyẹn òun náà pe àwọn ọmọ rẹ̀ ipe ya bẹ̀ni ipe ẹ̀yin ọmọ mi níbi láti mà ipe bàbá tí ó bá pọmọ láṣẹ dáadáa. Baba yẹn náà gbọ́dọ̀ dáa ẹ̀wọ̀n Ànábì Ibrahim òun ti kọ́kọ́ jupájú sẹ́lẹ̀ fọlọ́hún òun gẹ́gẹ́ wá ní àǹfààní láti lè pe àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n náà a rí gbọ́ níbi àyà yìí a rí mà yóò ńlá fún wa ipe bàbá tí òdodo bá yé ipe rí òdodo mọ́ wa yìí wàlọ́hì gbogbo ìgbà ni ó tẹ àwọn ọmọ yẹn náà sí di òdodo òun bí àfikẹ́ sí òdodo yìí o allah orí afa sunna tí ọmọ rẹ̀ ń ṣe ìsìbáàlù káàkiri afa sunna tó yẹ pé ọmọ rẹ̀ sùkùtù rẹ̀ wá ń kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ó mì pé ó ṣe kí ni ó jọ anabi ibrahim ó jọ anabi ibrahim allah afa sunna tó ṣe pé ọmọ rẹ̀ kò lo hijabu ó mì pé kò jọ anabi ibrahim tó bá dúró déédéé ní afa àbí ní bàbá bàbá tí ń ṣẹ̀sìn tọ́mọ rẹ̀ tó ń wá ya ẹni tí ó ṣẹ̀sìn Allah ó di bàbá wọn o ẹ wo anabi Ibrahim ẹ wo níta kọ́kọ́ kà síwájú anabi Ibrahim gan kọ́kọ́ ṣe kíni ọkọ̀ dúná òun pé ta bá rí àwọn ọmọ tó ń yá ìyàkuyà rẹ́gẹ́dẹ́ aya yìí jẹ́ ká mọ̀ pé àìdá òbí a máa kó bá ọmọ àwọn ńgbà tóbi bá dá kò tula kódà kò di nǹkan mímẹ́tò pé ẹ̀ ní sọ fún ọmọ gan-an ọmọ òun lọ́kàn ni ó ṣe kíni ni ó jogun rẹ̀ bẹ́ẹ̀ náà ní gbà mí ẹ̀gbọ́n mi gbà mí tí ẹ̀gbọ́n bá da ẹsẹ̀ mọ́ gbogbo àwọn àbúrò náà wọ́n sì tọ ìlànà rẹ̀ àwọn gbà tẹ́gbọ́n bá ti ń bàjẹ́ àwọn ti ń tọ̀ lẹ́yìn náà àwọn ló sì mọ̀ sí kíni àwọn ló sì mọ̀ bàjẹ́ àfi tó ẹgbẹ́ àánú ọlọ́run ọba àánú ọlọ́run mo ti rí bẹ́ẹ̀ rí tó ṣe pé ẹ̀gbọ́n ọbẹ̀ rẹ̀ àwọn ọmọ bíi mẹ́ta tọ́jà àbúrò rẹ̀ àwọn náà sì ń ṣe pé àwọn náà ń ṣe gbìyànjú bí gbìyànjú bá ti ẹ̀kú tí ò tó gbìyànjú tí èsè gbìyànjú súnà gidi ni ní gbìyànjú òun ìgbà tó yá àmẹ́gbọ̀ngbọ̀n ó ní ṣòkòtò ó sì ń firun gbọ́nlẹ̀ àwọn àbúrò rẹ̀ bíi mẹ́ta ń lọ ìjáàbò àǹgbà tó yá tó di pé ẹ̀gbọ́n fíú láyé bá wọ ẹ̀gbọ́n lọ bẹ́ẹ̀ ayé ṣe wọ ẹ̀gbọ́n lọ pa ọmọ náà náà sí kíni àwọn náà ju jáàbò nù ni so bẹ́ẹ̀ wá ní ti bàbá ló wá le jù àbí ti òbí òun ni kó ṣe pé òbí kó máa ń mú ẹ̀sìn lọ́wọ́ ìmọ̀ wọn tí bá ṣe pé àánú ọlọ́wọ́n ọba náà ní ká tó lè rí ọmọ tó ń wà ní a òun mẹ́sìn lọ́wọ́ ń tòun òbí tó bá wá jẹ́ ẹlẹ́sìn pàtàkì tó jẹ́ onísúnà a ó burú fún ọ ìtumọ̀ rẹ̀ ní Allah òde tí mo wílẹ̀ kan ẹni pé ó burú kó wá jẹ pé àwọn ọmọ rẹ̀ ẹ̀sìn wọn níyọ lára wọn láì fila ńlá tó lágbára jù ni sùnà ni anabi ibrahim gbà tó ń dúró dédé tán ó wá pe àwọn ọmọ rẹ̀ ó wá ní ya banish ẹ ọmọ mi inna Allah astafa lakumud-din ẹ̀sìn yìí náà lọ́mọ sàlẹ́sà fún yín o òun lẹ́gbọ́dọ̀ ṣe o ẹ̀sìn náà lẹ́gbọ́dọ̀ mú lọ́wọ́ yẹni pé ìjupájú ṣẹlẹ̀ fún ọlọ́run òun náà ni ẹ̀sìn islam ipe inna Allah astafa lakumuddin ipe ọlọ́run bá ṣa ẹ̀sìn yìí lẹ́sà fún yín ẹ gbọ́dọ̀ gba ẹ̀sìn míì mú ju islam yìí lọ wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu fa huwa fil akhirati min yẹni pé tó bá gba ẹ̀sìn míì mú tí kò kí ń ṣe islam lan yuqbala minhu ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin imam ibn kathir rahimahullah wọ́n ní wa wassa biha ibrahim banihi wa yaqub wọ́n ní ay wassa bi adi ilmilla yìí kí anabi ibrahim ó ń sọ àsọ́ọ́lẹ̀ ń pàṣẹ ìdìmọ́ ẹ̀sìn yìí kílẹ̀sìn náà wa iyal islamu lillah oníkéèyàn ojúpájú sẹ́lẹ̀ fọlọ́run kéèyàn ojúpájú sẹ́lẹ̀ fọlọ́run yẹnyẹn kó ṣe pé àṣẹ tọ́lọ́run bá pa náà ni èyàn ó dùn ní ma ntọ́lọ́run bá ní kéèyàn ṣe lẹ́sìn náà lèyàn máa ṣe ntí ọ̀ràn wa èyàn ní ṣe kí bó ṣe wá pa aláṣẹ fún wọn pé tọ́ ẹ mójútó ẹ̀sìn yìí ẹ wá wò wọn sọ fún wọn pé wala tamutunna illa wa antum muslimun ẹ̀yọ́ ọmọ yìí ẹ̀ gbọ́dọ̀ kú o tí kò bẹ̀lẹ̀ báyìí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ kẹ́ kú lórí islam ni ìyẹn pé islam yìí dandan náà ni kẹ́ ẹ ṣe ẹ̀sìn tí Ọlọ́run fi rán mi sí yín dandan òun náà ni kẹ́ níbí náà láti rí i pé anabi Ibrahim bí ó ṣe mójútó orí ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni mójútó àwọn ọmọ rẹ̀ torí pé òbí tó bá lóun mójútó ẹ̀sìn tí kò mójútó ọmọ tó bá díjọ́ gbé ní alkiyama ọmọ yẹn lè kóbá o ọmọ òun lè kóbá torí ń gbà míì ọlọ́run sọ̀nà alukur'an pé tó bá díjọ́ gbé alkiyama yẹni wọn wà ní wa qalu inna ata'na saadatana wa qubara'ana fa adalluna sabila wọn ni ah, ọlọ́run ìyà tó fẹ́ máa fi jẹ wáyìí ha má fi yà jẹ wá o inna ata'na sadatana wa kubara'ana àwọn baba àwọn aṣáájú yìí àwọn là ń tẹ̀lé o níta bá wọn tí wọ́n ń sèlè àwọn náà ń ṣe so rabbana minal adhab tó bá tẹ̀ wá jẹ wá níyà dọ́bù yà tiwa náà ni kò bá wa jẹ wọn wal anihumul la'nan kabira tọ́ba wa lànà wọn má jẹ́ kí lànà tiwọn kó kéré sí tiwa jẹ́ kó tóbi ìyà tábà jẹ ìbínú rẹ tábà rí jẹ́ kó lágbára ju tiwa lọ so túmọ̀ sí pé ńgbà míì ọmọ téèyàn bí a máa jẹ́ àdánwò fún yàn innama amwalukum wa awladukum fitnatun olúwa ní àwọn ọmọ yín àti owó yín fìtínà ni máa ń jẹ́ nígbà míì yẹn ni pé fẹ́ni tí ò bá tọ́ ọmọ yẹn sí ọ̀nà ẹ̀sìn Eh, eléyìí jẹ́ ojúṣe fún èmi àti wọn yẹn gbọ́dọ̀ wo pé ẹwọ inú inú ẹni tí ó dùn gbé nǹkan sílẹ̀ mi jù inú ẹ̀ làwọn ọmọ kéèké ọmọ kéèké báwọn yẹn sọ wọn pa àwọn ọmọ yẹn wọn sàpèjú ọmọ kéèké wọn ní làákàyè wọn wọn ní kò sí nǹkan kan nínú mẹ́mórì wọn bí kọ̀ǹpútà ni ntọ́ bá lòdù sí náà ni ọmọ wa ń ntọ́ bá ń ṣe lójú wọn ní làwọn náà mọ̀ pé táwọn máa ṣe nù sàmóbi tí ọ̀rọ̀ ayé tọ́lọ́wọ́n ọba tí kò sí súnà nàbì sallallahu alayhi wa sallam sòbó ló sì fẹ́ rí ọmọ pè níyà ni àbí bàbá pàtàkì jùlọ ìyá tìyá ti wá pàtàkì náà ni gbogbo ẹni tó bá fẹ́ àwo iná là nàbì fi ìgbà tá nàbì ń ṣàlàyé bó la ṣe tọ́ ma tí Islam bá ń ṣàlàyé ìtọ́ ma ìtọ́ ma ẹ̀rí pé anabi ibrahim ń ṣe ojúṣe rẹ̀ lórí àwọn ọmọ yìí àmọ́ nǹkan kan ló tún gbọdọ̀ kọ́kọ́ pinlẹ̀ kó tó di pé yóò ní èyí ó kọ́ máa rí ọmọ bá sọ̀rọ̀ òun ni pé ìyá ẹni tó fẹ́ fẹ́ ìyàwó gangan wọ́n gbọdọ̀ wo dúró ìyàwó tó wọ́n fẹ́ ìwọ́n jẹ́ lẹ́sìn àmọ́ aláfẹ́fẹ́ ayẹyẹ ayé ní wù ọ́ ẹlẹ́sìn wù ọ́ wọ́n jó ń sún náà aláfẹ́fẹ́ ayé rí ń wọ̀ ó ń súnmọ́ wọ̀ ọ́ sọ̀rọ̀ eléyìí ń ń tọ̀hún ń ti ń dáná bọ ilé ara rẹ̀ kalẹ̀ ń ti ń dá iná bọ ilé ara rẹ̀ kalẹ̀ sokoda anabi ọlọ́wọ́ bá sọ ní Kùránì pé wàlẹ̀ amẹ́tò mu'minatun khayrun min mushrikatin walaw a'jabatkum kéèyàn wọ́n fẹ́ ẹrú lóbìnrin ó dájú tẹrú ń jẹ́ olùtẹ̀lé àṣẹ ọlọ́run wọ́n dájú kéèyàn lè fẹ́ ẹni tó ya pàpà ńlági tí kò tẹ̀lé àṣẹ ọlọ́run kọ́ra wá sí kébù sílẹ̀ kó rẹwà tó ẹwà náà làgbà pẹ̀lú mi kó pupa kó dúdú kọ́mọ ní tí ó sàmọ̀ wá kinu so kó ga àbí kó kúrú rẹ́bẹ́tẹ́ ní tí ó sàmọ̀ wá kin tiẹ̀ nu kò sí tó kàn pé ah sọmọ yìí tó nífẹ̀ẹ́ sìn tó nífẹ̀ẹ́ sìn ní tó yẹ kó jọyàn lógún nù so ẹni tó bá nífẹ̀ẹ́ sìn òun lè kọ́kọ́ máa ń fún ní priority anabi sọ̀rọ̀ sọ́làm ní pé tó ń kẹ́ olùmọ̀rọ̀ ẹtú lè arba'in anabi ní àwọn èèyàn wọ́n máa ń fẹ́ àwo nítorí nǹkan mẹ́rin náà máa ń wò wọ́n á wo jamaliha àwọn èèyàn máa ń wo ẹwà wa maliha àwọn èèyàn máa ń wo owó wa hasabiha àwọn èèyàn máa ń wo mọ̀lẹ́bí wa diniha àwọn èèyàn máa ń wo ẹ̀sìn obìnrin anabi ní wa bidhati din anabi ni amanu mẹ́rẹ̀ẹ̀rin yìí tẹ́mi fẹ́ rẹkọmẹ́ndì fún ọ bí kò wojúmọ́ òun náà ni tó bá jẹ́ ẹ̀ńtọ́lẹ́sìn ẹ̀ńtọ́lẹ́sìn ni ẹ máa ń wá káàkiri ó sọkùnrin ló sọbìnrin ni ó fẹ́ lọ́kọ ẹlẹ́sìn ni ẹ máa ń wá káàkiri máa wá ẹni tí ọbẹ̀ ti jiná pé owó olówó lọ́wọ́ kí wu ẹ̀sìn ó wu ẹ̀sìn so kò bá a mu àbí kò máa wọ ẹwà ò ní wú ẹ̀sìn ẹ̀sìn lọ kí òun fún ní agbára jùlọ gbogbo tí a máa fẹ́ ṣe torí pé kí ni mọ́ ń rò ní ọjọ́ iwájú náà ni kéèyàn rò àti kí gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ànábì gbádànù nǹkan tó lè bàjẹ́ tó lè padà yí padà lẹ́ẹ̀kan náà ni tẹ́ni bá ń fẹ́yàn nítorí jamal nítorí ẹwà ó rọrùn kí ẹwà ó yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ kẹwọ́ bàjẹ́ bóyá ní ìsìn tó rẹwà tó ṣe dára bóyá ọlọ́mọdé kárí aburú nínú bá sẹ́nu lé nínú bá jó tọ ẹ dákun ẹ wà lọ àbí ọ̀lọ́ ẹ wà lọ abẹ́ni tó ṣe pé bóyá owó ni nínú bá lu jìbìtì wọ́n bá dolòsí lówó bá tán máa fọwọ́ ra lẹ̀ káàkiri ó di mélòó owó lọ àbí ọ̀lọ́ owó lọ bẹ́ẹ̀ náà ni mọ̀lẹ́bí wọ́n pẹ́ ah mọ̀lẹ́bí wọ́n dá àwọn pòfẹ́sọ̀ lọ́wọ́ ń bẹ̀ àwọn kíní kan kíní ah àwọn mọ̀lẹ́bí bí mọ̀lẹ́bí yẹn ṣe níyì mọ̀lẹ́bí wọn lè di mọ̀lẹ́bí bú lẹ́sẹ̀kẹsẹ̀ náà tó kọ́ pé ah àwọn lágbájá ọmọlẹ́wọ́ ọlọ́wọ́ pààyàn yóò ní ìbá ah ìkànnà tó pààyàn yẹ ta ah ilé búlù ìníkan eh ìníkan so tí mọ̀lẹ́bí wọn sì di mọ̀lẹ́bí búlẹ̀ kan náà ni ẹ̀sìn àti ní ebàjẹ́ ẹ̀sìn òun ní nínú ni mùsùlùmí máa ń mú tó fẹ́ni tó bá fẹ́ palẹ̀ máa àti lè ní àtibọ̀tán àwọn ọmọ tí ó lè máa bá sọ̀rọ̀ nke èèyàn ọmọ yìí ẹbẹ̀rù ọlọ́run o táwọn ọmọ náà sì bẹ̀rù ọlọ́run so lẹ́yìn ìyẹn tí ẹ bá wọ ẹ̀sìn tán yóò ṣe tó yẹ kí yóò ṣe lẹ́yìn náà nẹ́bí tó ń sọ nǹkan tí yóò tó ṣe kódà ńgbà tẹ́ bá fẹ́ láṣepọ̀ àdúrà tẹ́ ṣe ipe kí mọ̀lẹ́bí yẹn kó ba lè jẹ́ mọ̀lẹ́bí tó dáa so lẹ́yìn náà lẹ́yìn eléyìí tọmọ bá wà nínú oyún gbogbo àwọn nǹkan kí nǹkan tí máa ń sọ ọmọdé pátípátí àwọn àǹtú kí àǹtú máa fọmọ lọ́mọ mú àwọn àtikáàrù náà ní kíyá yẹn wọ́n máa kà bó ṣe máa lọ sọ́sìpítù bó ṣe yẹ kọ́ lọ látara pé kí ni ọ̀ ń palẹ̀ máa mọ̀lẹ́bí rẹ̀ kalẹ̀ so lẹ́yìn eléyìí tó bá délé ayé ntánàbí ni a ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn àtikáàrù tó yá ṣe iná ni pé ká pèrún sí ní etí ara ntí yẹn fi ń palẹ̀ mọ́ ọmọ kalẹ̀ ni so lẹ́yìn gbà yẹn tó bá di pé ọmọ wa ń dàgbà ló tó wá tó ṣe pè kalẹ̀ ipe ọmọ yìí ya baniy ẹ̀yin ọmọ mi ipe inna Allah istafa lakumud din ẹ̀sìn yìí lẹ gbọ́dọ̀ ṣe o dandan ni dandan lẹ ṣe so lẹ́yìn náà nẹ́bi tó sọ fún wa pé àwọn àlùmọ̀ yìí á bẹ̀rẹ̀ sí ni máa ṣe àwọn ọmọ alójú kòkòrò pẹ̀lú ẹ̀sìn bẹ̀rẹ̀ láti ibi ìran láti ibi ọmọ méje látọmọdún méje láti máa pa láṣẹ yìí wò túmọ̀ sí pé kó tó dọdún méje ìpè àní ní kọ́ máa kọ́ máa ṣe àmọ́ ńgbà tí àṣẹ ọmọ ṣẹlẹ̀ pé lọ́kírun tí wọ́n pa láṣẹ dandan látọmọdún méje ni àmọ́ mo lè wà níbi ọmọdún mẹ́ta kó náà kó náà ló ń lọ sálò wàlá ó ń ṣe kíní kan kò sí tó burú bí eléyìí tó bá kan náà tó bá dọmọdún méje èèyàn pa láṣẹ tó bá dọmọdún mẹ́wàá tí ò máa kírun ànábìíní wọ̀dẹ̀rẹ̀ búhú àìlẹ́yà ẹ máa nà ẹ máa fún lẹ́gbàá díẹ̀ díẹ̀ bóyá kọ́dúnmọ́lásí so láti pé kí ni inna Allah astafa lakumu din gẹ́gẹ́ bá nàbí Ibrahim tó pa àwọn ọmọ rẹ̀ kalẹ̀ ẹ̀sìn yìí ńlọ́lọ́ ń gbélé lọ́wọ́ náà lọ́mọ mi tó bá dé iléèwé lẹ́kàn wá rí i pé ọ̀tọ̀ ni tó gbé kó lé ọ̀tọ̀ ni tí tọ̀lọ̀lẹ́gbà níléèwé so látara pé bóyá àwọn ọ̀rẹ́ àwọn ọmọ tẹ́sìn bá ti yé ńlé kò sí ẹni tó lè pàdé rẹ̀ ó ti yé ó dé tiẹ̀ lójú àwọn ọmọ mi gan mẹ́tọ́ pé ẹ̀yin kò tiẹ̀ nílé kojú rẹ̀ nígbà kan ọmọ bíi ọmọ ọdún méjìlá ó ti rí pé ṣòkòtò rẹ̀ ò tó lẹ̀ àwọn ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ṣòkòtò rẹ̀ ò tó lẹ̀ ta ni ó lè kírísítẹ̀nì olóòlò lè bá ro eléyìí pé wá gba jésù kiri kò tiẹ̀ nílé sọ́ wọn ní ojú tó dilẹ̀ ní kíní kan máa ń náà ló rẹ́ máa ń sọ tí ó ti wò pé àwọn eléyìí ah àwọn eléyìí mọ̀ nǹkan tó ń ṣe o so torí pé kí ni wọ́n ti fi kọ́ ọmọ yẹn inna Allah istafa lakumu din wala tamutunna illa wa antum muslimun olúwa ní ẹ gbọ́dọ̀ kú o ẹ̀yin èèyàn àfi kẹ́ ẹ jẹ́ ẹni tí ó jẹ́ mùsùlùmí wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba alimami ibn kathir wọ́n ní ay ahsinu fi halil ayat wọ́n ní tí anabi ibrahim sọ fáwọn ọmọ rẹ̀ wọ́n ní pé ìyọ́mọ yìí ẹ ṣe dáadáa nígbà tí ẹ wà ní sẹ̀mí ayé o wà ẹlzẹ̀mù àdà ẹ̀dúnimẹ́sì yìí lè yẹ̀rẹ̀sìkò kúmùlọ́ olùwàfẹ́ta àlẹ́yìí olóòjìká ẹ lè kú lérí ẹ̀ ẹni tó bá ti tí ń ṣe ẹ̀sìn yẹn dáadáa náà ní ọ̀rọ̀rùn fún láti kú lérí rẹ̀ àmẹ́ téèyàn ń tanra rẹ̀ jẹ́ tọ́ ẹ ọmọ ọmọ ọmọ àfẹ́yìn sọnù ẹ sáfi wọlé báwọn náà ni àìmọye ọmọ afá tó ti di pásítọ̀ lọ gbáà eléyìí ó ní agbára ọlágbára so ọpọlọ gbá rẹkẹtẹ ti pé wọn ti yàyà kuyà lọ látara pé kí ni àwọn òbí wọn kódà àwọn ọmọ ìmáàmù wọn ya kiri ó nílùú lọrin yìí ọmọ ìmáàmù wọ́n ti di kiri yó yóò wọn máa ní òun sa nankali ọ̀rọ̀ nankali rè nankali ibo ọ̀rọ̀ nankali nìyí torí pé kí ni ń tó yẹ kó o ṣe o ò ṣe é lérí ọmọ láti lẹ̀ kódà yẹn gbọdọ̀ lákìyèsí ẹwù gbogbo ntànàbí tọ́lọ́mọ ntànàbí sallallahu alaihi wasallam kọ́ alẹ́ kọ́ ipe ittaqullah wa i'dilu bayna awladikum anábìíní ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ wá ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ yín wàláì àìṣedọ́gbàdọ́gba láàrin ọmọ ẹlòmíì ní ó fi kóbá ọmọ mi tọ́lọ́mọ yóò ti rí kí bàbá yìí ó hí ti ya wa ó hí ti àwa náà bóyá tó rí pé bóyá ìyàwó oníyàwó méjì àbí mẹ́ta ọ gbájúmọ́ àwọn kan òṣèdọ́gbàdọ́gba pẹ̀lú àwọn kan ọmọ kóòtù àwọn òpè ẹ̀ẹ́ bàbá yìí ti àwa ni kò sí tó lè sọ fún nọ́ọ̀sì kò ní gbọ́ tó ló ti rí ọ̀dá alábòsí àwọn ọmọ tó gbóhùn gan rí olùdógbàdógbà lára rẹ ike a ah, káì bàbá yìí kìí fi gbákan bàbá kan nú kìí sọ pé òun fẹ́rẹ̀ nìkan kó kópa nìkan tì n tó bá ń sọ fún yóò mọ wọ́ létí toró ti rí pé bàbá rẹ ní ọ́ àwọn ọmọ tó ti rí pé bàbá bú bàbá àwọn pẹ̀lú àwọn ìwà rẹ̀ wàláì àti gbàǹtí bàbá ń gbé lọ́wọ́ yóò lágbára fún un Al-Imam ni pé Ànábì Ibrahim ń pa ọmọ rẹ̀ láṣẹ pé ẹ kẹsì dúnú mọ́ dáadáa yìí òun ni ó jẹ́ kí ẹ kú lórí rẹ̀ fa innal mar'a yamutu ghaliban ala ma kana alayhi wọ́n ń tọrọ ọmọ ẹ̀dá mẹ́niyàn lọ́pọ̀lọpọ̀ gbà ọmọ èèyàn máa ń kú lérí nǹkan tí bá ń ṣe ni kó tó ṣe pé èèyàn kú lérí nǹkan tí èèyàn ò máa ṣe à ìmọ̀ wọn ìmọ̀ wọn bẹ́ẹ̀ náà ni wà yúbọ̀ ẹ̀f ala ma mata alayhi ọmọ ẹ̀dá mẹ́niyàn tó bá sì dijọ́ gbé ndàlù kìyàmà ntọ́ bá kú lérí náà lọ́wọ́ bó gbé ntọ́ bá kú lérí ìgbọ́ ẹ̀sìn yé njọ́ tí o bá dìde yóò dìde ní dìde iman tó kú lérí iman iman bá sì kú lérí ranù yóò jí lérí ranù bẹ́ẹ̀ sọ pé ẹ eh, èèyàn mọ ibi tí kìíní yọ ká yàn má so náà ni ẹni tó bá jẹ kó bá jẹ ẹni tó dún ní mẹ́sìn orí ẹ̀sìn náà ni ikú yàn ká má ẹni tó bá dún ní máranu ni ikú ọ̀ká má wọn ni waqad ajra Allahul Karim عادته بأنه من قصد الخير وفق له ويسر عليه يعني كي أنتي Imam Ibn Kathir ni pé nínú ìtọ́lọ́run wá ṣe ní àṣà ni àwọn ṣe sí ni tó pé máa ń ṣẹlẹ̀ tọ́lọ́run wọn ń ṣe yẹn ni pé tó bá ń gbèrò pé dáadáa lòun máa ń fẹ́ ṣe ọlọ́run sì fi ṣe kòńgẹ́ ẹni tó bá lẹ́mìí pé òun fẹ́ ṣe dáadáa ọlọ́run sì lànà fún bí ó sì rọrùn fún un iná ni anabi Ibrahim fi ń prepare ẹ̀mí àwọn ọmọ rẹ̀ ìpè ẹ̀yọ́mọ yìí ẹ̀mọ́gítọ́sìn yìí o wa man nawa salihan ẹni tí ọba ń gbèrò dáadáa sábàtà àléyìí ẹsẹ̀ rẹ̀ ó rìn lórí dáadáa yẹn náà wàhádà láyò àárídùmájá àfilẹ̀ hadisi sàhí wọ́n ní ọ̀rọ̀ tá à ń sọ yìí o tẹ̀ pẹ́lú mùsùlùmí wò pé à ah, ẹ wá ní ẹni tó bá gbèrò dáadáa yóò ṣe dáadáa ẹni tó bá fẹ́ gbèrò dáadáa ẹsẹ̀ rẹ̀ ó dùn lórí dáadáa bákan náà ọmọ ènìyàn ó kú lérí nǹkan tó bá dún ní mọ́ imam ibn Kathir ni pé ọ̀rọ̀ tó ń sọ yìí kọtako hadith hadith ń bẹ nínú Sahih Bukhari tó ní inna ar-rajula la ya'malu bi 'amali ahli al-jannati tó ní ọmọ ènìyàn míì yóò máa ṣiṣẹ́ iṣẹ́ yẹn iṣẹ́ ọmọ àlìjẹ́nà ni hatta ma yakuna baynahu wa baynaha illa ba' aw dhira' tó ṣe pé kò á ní ṣẹ́kù nǹkan kan mọ́ àfi nǹkan díẹ̀ báyìí náà ní kú bí ìgbọ́n kan náà ní ọ̀sẹ̀ kù fayasbiqu alayhi alkitab ní àkọọ́lẹ̀ yóò wá gbáwájú rẹ̀ àkọọ́lẹ̀ pé kò ní wà aljanna fayamal bi amal alinar ẹni yóò bá ma ṣe ọmọ náà fayadkhuluha yóò wá wọ́n náà anabi tó ní wa inna rajula ọmọnìyàn la ya'mal bi amali alinar ó lè ma wá ọmọ náà yóò ma ṣe ọmọ náà hatta ma yakuna bayna wa bayna illa ba'u dhira' tó ṣe pé nǹkan tí ó wà sẹ́kù bí ìgbọ́n kan àbí ẹbí ìgbọ́n kan náà ni ó kù yẹn ni pé ikú tí wọ́n súnmọ́ fayasbiqu alayhi al-kitab ní àkọọ́lẹ̀ ọba ṣáwájú lérí rẹ̀ fayamal bi'amal aljanna fayadkhuluha yóò wá ọmọ sí ọmọ aljanna yóò sì wọ aljanna náà wọ́n ní ọ̀rọ̀ yìí kò tako ọ̀rọ̀ táwọn kọ́ sọ níwájú kí wọ́n ní annahu jaa fi ba'di riwayati hadha al-hadith wọ́n tó lọ́wọ́ níbi àwọn àdísì míì tó ní la ya'malu bi amali ahli jannati fima yabdu linnas ipa ẹni tí ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà òun ẹ̀yìn ló hàn síbẹ̀ ipa ọmọ àlìjẹ́nà iṣẹ́ iṣẹ́ eré ní ṣe ẹ̀yìn lẹ́ ń wo bẹ́ẹ̀ ṣe rí tó lágbára ní kéwú yìí o ẹ̀yìn lẹ́ ń wò ike a ah, lágbájá kai ọmọ àlìjẹ́nà ni lágbájá kai iṣẹ́ rẹ̀ ní ń ṣe yìí nǹkan hàn sẹ́yìn ni àmọ́ lọ́dọ̀ ọlọ́run ẹni yẹn kò sí sí ọmọ àlìjẹ́nà kankan bákan náà wàyà amẹ́lẹ́ amẹ́lẹ́ àlìnàr ọmọ ènìyàn lè máa wà ọmọ náà fi máa yẹ budu lè nà nǹkan hàn sẹ́yìn ni pọ́ ọmọ ìwà ọmọ náà ní wù èyí lẹ́mọ̀ rò pé ah, aláburú lágbájá Ah, ah, aburú ní ṣe àmọ́ lọ́dọ̀ ọlọ́run ti ń ṣe kìí saburú gbé ẹjẹ́ kí n má pèjúwe wa ká má lọ́ọ́ lè sí gbọ́ yébò mi ẹ wò lápèjúwe ẹni tí ń kírun ń gbàwẹ̀ gbogbo gbà ni ó máa ka alukur'an ẹ̀yin ó rò pé bóyá iṣẹ́ eré náà ní í ṣe àmọ́ òun mọ̀ ní pàtàkì tóun fi ń kírun etí ń wá ní ń wádùn ayé ìwòwò ọmọ tó ń fi ń sa alukurani ìwòwò ìwọlá sẹ́wọ̀n pé nígbà tí ń ṣe ẹ̀yìn lẹ́yìn pé ah lágbájá ó ní ìbádà púpọ̀ ah náfìlà pọ̀ àmọ́ lọ́hún mọ̀ pé kò sí náfìlà yìí nítorí tòun àwọn èèyàn kan ń wò bẹ́ẹ̀ so bákan náà ẹni tó ń táwọn sọ pé ìwọ ọmọ náà iṣẹ́ ọmọ náà ní ṣe ṣùgbọ́n ya àwọn akẹ́kẹ́ mẹ́tọ́ pé ń ṣe tí àwọn ọmọ wò pé ah, iṣẹ́ ti ṣe yóò sì dá o bí lágbáyà ó ti burú pọ̀ jù àà ah, ah, yóò sá lójú kókó náà ni kìtì ẹ̀dá sẹ́nì kankan kíní kan òun sì mọ ìdí pàtàkì tóun fi ń ṣe àbí kó jẹ́ pé ẹ̀yin èèyàn irọ́ lọ́sà gbajúmọ̀ lọ́dọ̀ ti yín òun sì dúró lórí pé ẹ̀mí ah, ọmọ sòdodo àwọn ọmọ wa rí pé èèyàn bú ní bá èèyàn kéèyàn ni ọlọ́run sì mọ̀ pé ẹni yìí kìí ṣe èèyàn kéèyàn ṣe bí rúùlù tiwa yìí ẹni tó bá straight tí ọmọ àbòsí èyàn kéèyàn ní nílùú ayé èyàn bú ni èyàn bú ní èyàn ma pariwo nù bẹ́ẹ̀ sì lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọpẹ́ ni yìí kì í ṣe èyàn bú lọ́dọ̀ tọ̀hún ẹ wá tọ̀hún tó ń ka kuraani ya ẹ kàn rí ni pé yóò bá ní ìkírun mọ́ torí kí ló dé ntí nítorí rẹ kírun kò rí wọ́n pè wọ́n pè mí ní chọ́ọ̀chì kan yóò ní wọ́n pè wọ́n pè mí kọ́ yóò ní wọ́n kan wọ́n bá invite ẹ̀ lọ chọ́ọ̀chì òun náà lọ dáhùn wọ́n bá ara mọ́tò sí ń dì torí pé n ti ń di irun àti kùránì rẹ̀ ti ń ké n ti ń wọ́n bá ara mọ́tò sí ń dì wọ́n ara mọ́tò sí ah, ń dì tọ́ báyìí Fima yabudu linas, ntí wọn hàn sáwọn èèyàn ni so náà nìyí tí eh, alimami ibn Kathiri ń sọ ipe ẹni tí ó bá dúnímọ̀ nǹkan ẹni yẹn yóò kú lórí nǹkan náà ni yẹn ni pé tí bá ń sin lọ́hùn lẹ́sìn òdodo olódodo pẹ̀lú ẹ̀mí òdodo yóò kú lórí òdodo òun náà ni sọ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ́mọṣà ṣe àánú fún wa kí ó jẹ́ kí a òdodo dì mú subakana ká sì kú lérí òdodo náà subakana ká sì rí òdodo yẹn fi lé àwọn ọmọ wa ní ọwọ́ tó gẹ́gẹ́ bí anabi ibrahim bó ṣe rí òdodo fi lé àwọn ọmọ rẹ̀ ní ọwọ́ hadha wa sallallahu ala muhammadin wa ala alihi kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid naam. salaamaleykum wọ́n ní ẹ dákun àwọn jàbàtà kan sọ pé òun pè yín ẹ sọ wípé a lè máa kúnlẹ̀ fún àgbàlagbà tí ìyẹn bá ń tijú fún ilé òrìdò ìlàwé ẹ̀kọ́. ẹnìyẹn náà ti yanjú ọ̀rọ̀ wọ́n ti ní àwọn ọmọ jàbàtà àbí ẹni tó bá ti jẹ́ kèfèrí kí tó ní irọ́ tí èèyàn tó lè pamọ́ mọ́ àbí ẹ̀hẹ́n lọ́dọ̀ ẹ̀ náà ní sọ pé tó bá jẹ́ kèfèrí lọ́dọ̀ èèyàn irọ́ ò lè ò lè pamọ́ mọ́ ayùlẹ̀ ayùdánbọ̀ àdọ́mù mí nàlẹ́ kófúrì ẹ̀hẹ́n wo ló tóbi ju kófúrù lọ́mọ́ ṣebí parọ́ mọ́ lásán ó ti pè é ní <laughs> kèfèrí wọ́n tó ní ò lè parọ́ mọ́ kí tó lè parọ́ mọ́ so ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ rárá irọ́ ni ẹ máa nìṣó. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum. wa alaykum salaam. àwọn àgbà wo la lè ṣe ní òru láyàtọ̀ kọ́dírì ọjọ́ wo gan ni òru náà. ẹ̀hẹ́n ìbéèrè ẹ̀ka yẹn ṣé bá ti máa ń ṣe kéré kan tó bá ti pè mí tí bá ti sọ̀rọ̀ tí wọ́n ń gbé sórí whatsapp àbí lórí nẹ́ẹ̀tì kán gbé sí i ọ̀yẹ́ kan lè gbé yòó náà sí kò nídìí kọ́ ọmọ fẹnu sọ àbí ṣé gbogbo bí tí mo ti ní Suleiman Faruku èlé sọ pé èyí sọ pé kèfèrí ni èyí sọ pé mùsùlùmí tó dúró dédé ni o àmọ́ èyí pé ní kèfèrí kọ́lá kan tó pè mí ó ní abibu mọ́ríkàsì náà ń kọ́ mo ní ìpé ń kèfèrí àmọ́ sọ pé mùsùlùmí tó dúró tọ́ ni dé ìmọ̀ pé ń kèfèrí ló ti yé so kẹ́gbẹ́lẹ́ yìí náà sí eh, eh, eh, ibi tí mo bá ti so eléyìí náà ẹ̀hẹ́n kó gbé sórí nẹ́ẹ̀tì kọ́lá kan pè mí ọlọ́mọdé ọba lòun ìpé bò lọ́wọ́ àti ṣe òun sì súnmọ́ ọba ní kankankan mo ní ẹbí olówó àṣẹ ah, ò ní kúnlẹ̀ náà ni oníbò olówó àhìn ah, ah, eh, òun mọ̀ súnmọ́ gan oh, ohun tó lẹ́sẹ̀ òní máa dọ́dọ̀ ọba nù òní máa dọ́dọ̀ bàbá nù tó bá ti kó bá ti rí bẹ́ẹ̀ ní tí mo wí fún un so àmì àwọn ọmọbi tí ó ti rélé yìí tó bá ti rí kó gbé ẹni kó gbé tí kó kó kó ọmọ máa ń rìkọ́dù so kó fi sí náà àwọn àdúrà wo la lè ṣe ní òru. òrùlé láti kọ́dìrì kò sí ẹni tó lè mọ pàtó rẹ̀ ṣẹwárí àwọn hadith kan bẹ tí máa ń dábì wàhálà lẹ̀ fún ẹlòmíì òun náà ni hadith mi tó sọ pé anabi sallallahu alayhi wa sallam ó sọ pé Lailatul Qadri ipe twenty seven ni àbí ń o tó ní twenty three ni sọlọ́mi wa máa ní pé twenty three àbí twenty seven àbí kẹ́lómi o precise pé twenty seven ni gbogbo àwọn hadith yẹn hadith tó àwẹ̀ ọdún yẹn náà lànàbí ń ṣàlàyé fún ọ pé àwẹ̀ tọdún yìí tẹ tẹ tí wọ́n tádìsì yẹn jáde bí twenty three ni ọ bọ́ sí so mí náà ó tún bọ́ sí twenty seven but anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé pé taharraw laylatul qadri fi ẹni àwòtárí ashar al-awakhir nígbà àwọn odd number ti ń bẹ nínú wú ẹ̀yìn mẹ́wàá gbẹ̀yìn ẹni pé twenty one twenty three twenty five twenty seven twenty nine àwọn òru rẹ̀ yẹn náà ni èèyàn gbọ́dọ̀ máa wá Laylatul Qadri sí so àbápéjọ kan báyìí náà ni Laylatul Qadri ìrọ́ ni ń jẹ́ báwọn àbíkálẹ̀ mi ò tó ní ọ̀yá ẹ̀yọ́ ankásìfù jáde ẹ máa fi sí Laylatul Qadri àbí ọ̀yá ẹ̀ dìde ó ti yá Laylatul Qadri ń bọ̀ báyìí o ọ̀yá gbé yẹn nàró ọ̀yá náwó ẹ̀ máa ń tọrọ àsìkò rẹ̀ láwà yìí àsìkò bólọ̀ wà fi hàn bó ti rí so ọgbọ́n owó ní jẹ́ báwọn so kò sí eléyìí nínú ẹsẹ̀ ẹni kẹ́kọ̀ọ́ lè máa gbà tó jẹ́ so wallahu a'lam. olùbẹ̀rẹ̀ salamu alaykum. wa alaykum assalam. àwọn ta ni amadiya kí ni wọ́n láàjì wọn ṣé ẹlẹ́gbẹ́ ni wọ́n ní tàbí bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ a gbọ́ wá sí wọn tàbí ká jìnnà sí wọn. àwọn ahmadiyya àwọn náà ní ẹgbẹ́ kan tí arákùnrin kan dálẹ̀ ọmọ India ni orúkọ rẹ̀ ń jẹ́ Mirza Ahmad Gulam náà lórúkọ rẹ̀ Mirza Ahmed Gulam sòun ni ó dá ẹgbẹ́ yẹn kalẹ̀ so n ti ń jẹ́ àdìsọ́kàn wọn èyí tó burú tí wọ́n yé rí defend èyí tó burú tí wọ́n kì í rí defend òun náà ni pé wọ́n gbà pé ọkùnrin tá a sọ yẹn gbé Mirza Ahmad Gulam yẹn ipe ọgbà wa yìí lẹ́yìn gbàtà nàbí nǹkan bí lẹ́yìn kan bí one thousand two hundred years lẹ́yìn gbàtà nàbí lọ́tàn ni o wọ́n ní ọgbà wa yìí gbé jìbìrì ló wá bá òfin ni wa yìí so yíyún ló wá prompt wọn láti lè sọ pé anabi sallallahu alaihi wasallam kì í ṣe anabi gbẹ̀yìn so kọ́dọ̀ àyè gbà wọ́n nílọrin wàláyé tó yẹ ká ràn lọ́rin àyè ràn lórí rédíò náà ti ń sọ jáde báyìí ika anabi sallallahu alaihi wasallam kọ́ nígbẹ̀yìn anabi ọlọ́run ipe nkọ́ nígbẹ̀yìn anabi ọlọ́run nkálukú náà sì dákẹ́ ẹ̀wọ̀n kan sèǹtì wọn máa rán ntí ìrọ̀lẹ́ kọ̀yẹ́kẹ́ kí bàbá wọn bá sí kí bàbá wọn bá lọ́rí gbà wá o àwọn èèyàn máa dá anabi ẹ̀ máa sá anabi gbẹ̀yìn má sí irun tó yẹ kẹ́ pẹ́ bàbá wọn bá sí kọ́hún sàmọ́ bàbá wọn ẹ̀ máa gbà wá o wọ́n mọ̀ ní àwọn máa jẹ kàn kú mọ́ yéé wọ́n tó ní amákúnlẹ̀ mọ́ o ní tàwọn pariwo kì náírà kan wọ́n ní amọ́fàtẹ̀sùbà mọ́ náírà kìnnù so ìrọ̀lẹ́ ẹni tí ń sọ pé ànábì ìsà ànábì ọlọ́run ànábì sọ̀rọ̀ sọ́rọ̀ pé nǹkan lànábì gbẹ̀yìn ìrọ̀lẹ́ yìí so tí ẹ bá sì nírú àdìsọ́kàn báyìí ó takò alukur'an torí ọlọ́run bá sọ̀rọ̀ kur'an pé máa kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin anabi nìgbẹ̀yìn àwọn anabi ọlọ́wọ́n ọba so òun ní àwọn ọgbà so pé kìí ṣe khatam pé ọ̀ṣọ́ ní jẹ́ báwọn ọ̀ṣọ́ náà là anabi jẹ́ pé ọ̀ṣọ́ ni kìí ṣe òpin anabi ọlọ́wọ́n ọba so wọ́n ń lọ àwọn alọ́mọ́alọ́mọ́ alọ́mọ́ tẹ́rí ọlọ́nkọ́ sànú ni náà ni ẹ̀yìn tí ọlọ́run bá bá bùn ní àrísìkí wàláhìí dáwọn súnà ó nídìí lórí rédíò ojoojúmọ́ ojoojúmọ́ nínú àwẹ̀ ojoojúmọ́ ojoojúmọ́ nínú àwẹ̀ irú ìtàdé nínú sí à ń ṣe ti pọ̀ ọjọ́ méjì péré láàrin ọ̀sẹ̀ kò tó kò tó ó tiẹ̀ tó ń ní tàtọ́wò lọ́dún yìí díẹ̀ last year tiẹ̀ worst last year worst so wọn rẹ ni challenge wọn kan lọ́dún yìí challenge tún wá díẹ̀ so ká tó gbìyànjú àwọn tọ́lọ́run bá tó ń bùkún ẹ̀dàkùn lórí ètò yìí ètò rédíò tó pé ojoojúmọ́ náà ni ọ máa lọ ẹ wúri táfa wúrìdì àfàbùdọ̀gá fara wọn wúrìdì àfisàwọ̀lọ́ tí wọ́n ṣe ń jò ní lórí ọ̀rọ̀ Imam Bukhari wọ́n yànnà náà oríṣiríṣi àti ṣákí oríṣiríṣi ìlú àyẹ̀nà pẹ́ ṣe wọ́n yọ dáa fún yín etí wá di pẹ̀lú gbogbo yìí wọ́n da tó pé lọ́nà láti wá ń gbọ́dọ̀ tí fáyà rẹ̀ báyìí ẹ̀hẹ́n ó ṣe dánu so òun náà ní dákun àwọn tọ́lọ́mùbá bùkún ní àrísìkí so ká gbìyànjú kí ètò fi wáyé lérí irú ètò yẹn naam. oníbẹ̀rẹ̀ ni can Muslims take part in, uh, in Nigeria government then it is, is it allowed to collect interest capitalized from bank. mùsùlùmí ó lè pàtẹ́kì níbi ọ̀rọ̀ òṣèlú gọ́ọ̀mẹ̀ntì àmì tó bá jẹ́ onísúnà ó gbọ́dọ̀ bá wọn pàtíkì mẹ́ o ní tí mo ń sọlé o ní kí wọn máa wà á rí ẹni tí bá ti wà níbẹ̀ kọ́ wá ní kẹfìrí ni ẹ ti ọ̀rọ̀ sọ́ọ̀nì báwọn wà ní ẹ̀sẹ̀ nǹkan ti ní mùsùlùmí ò gbọ́dọ̀ débẹ̀ ní gbogbo àwọn tó wà ń bẹ̀ nísìnyí kẹfìrí wọn irọ́ o nítorí lè mú ẹ̀hàn ṣe òṣèlú tí ó jẹ́ kẹfìrí ohun tẹ́niyẹn bá gbà pé democracy tó ń ṣe yìí ó dájú ṣẹ̀ríà lọ àwọn tó ń dábàá pé ń kọ́ dáa tó bí a kàn ń tàjẹ́ làwọn wá káàkiri sùúrù ẹni yẹn yóò máa jẹ́ ẹni tí ń sẹlọ̀n wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humul fasiqun bùkínù bùkínù àmì tó bá gbà pé òfin democracy yìí ọ bẹ́tà òfin ọlọ́wọ́n ọba ah wa man lam yahkum bima anzala Allahu fa ulaika humul kafirun kẹfìrínù náà ni ọ̀nà tí ìṣe òṣèlú fún ẹni tó bá jẹ́ mùsùlùmí bó ṣe rí lélẹ́yìí naam naam interest banki kódà kí wọ́n máa gbà á so torí èlé ni tí ìṣèké bóyá ẹsì jọ ní àdéhùn pé ẹ máa fi wò mí ṣe business so then business náà fi ń ṣe business à ń yáyàn náà lọ́pọ̀ jù ń bẹ́ẹ̀ tó máa láwọn bọ̀ fi ṣe business ni wọ́n yáyàn ni so kódà kí wọ́n máa gba ilé yẹn naam salamu alaikum wa alaikum salam tí olúwo ni tí yẹn jẹ́ òṣìṣẹ́ owó tuntun tí wọ́n gbé iṣẹ́ òkè òṣìṣẹ́ owó tí wọ́n gbé iṣẹ́ fún ní church eh, church ṣé kò lọ tàbí kó má lọ tàbí kó má ṣe. naam ẹni tí wọ́n gbé iṣẹ́ fún iṣẹ́ ọwọ́ ní church bóyá ènìyàn ń kunlé wọn náà kọ́ wá bá wọn kún church abẹ́ ènìyàn ń jẹ́ bíi electrician náà ní kọ́ wá bá wọn faná kọ́ máa wáyà church irú ẹni yẹn àbí àwọn iṣẹ́ mìíràn tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ church tí wọ́n sì jẹ́ mùsùlùmí ní tó dájú ní ní tó dájú òun náà ni kí wọ́n má bàa ṣe torí pé kí ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wala tata'awanu 'ala al so ẹ máa ń ra ẹ máa ń ràn yàn lọ́wọ́ rárá nígbà tó bá ti ní ṣe pẹ̀lú iṣẹ́ ọlọ́wọ́n ọba kátàwá tó ní pé ìṣekúfúrú ìṣeṣíríkì pẹ̀lú ọlọ́run kí wọ́n mọ̀ràn ọlọ́wọ́ ń bẹ̀ tán àmọ́ tó wáyé pé lónìí wá nìyí wọn náà ló wá wo gbogbo iṣẹ́ òòrí iṣẹ́ kankan ibi wá dé ọlọ́run mọ̀ o tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ìgbà tí dọ́rọ̀ bá ṣẹlẹ̀ ọlọ́run bá mọ̀ pé kò wá sí nǹkan tí ó jẹ ma so iṣẹ́ yẹn nìkan náà ni wọ́n á gbé wá fún un so ẹni yẹn kò sábúrú níbi kí ọlọ́lẹ̀ ṣe látara pé ìnira dé kò ní iṣẹ́ mi lọ́wọ́ àmọ́ wọn náà mọ̀ pé ah, àwọn iṣẹ́ mi wà àbútí ẹ̀ lówó mi ní báńkì tó pé lọ́lẹ̀ mú tó ná sọ́rọ́jú filẹ̀ kọ́ wá fi oore tó ṣe tó fi ayé tó fi àìdá yẹn lẹ̀ wọ́n fi bí ọlọ́run ọba bẹ́ẹ̀ ni gbogbo iṣẹ́ tó yẹn bá ń ṣe tó bá ti ní nǹkan haram nínú kí wọ́n á kí wọ́n filẹ̀ kí wọ́n á retí tí ọlọ́wọ́n bó ṣe fún yàn lérí ẹ̀ so òun náà ni pé kéèyàn ó fi ìrọ́jú ṣe nǹkan tọ́lọ́ ní kéèyàn ó ṣe suntọ́lọ́ sábà máa ṣe fún yàn ni pé máa ń rọ́pò dáadáa mi fún yàn so wallahu a'lam. olórí ni salamu alaykum. wa alaykum salam. ṣé òtítọ́ ni wípé anábì kò kú ṣùgbọ́n ó sì yìbò padà ní pẹ̀lú gbólóhùn yìí al-anbiya'u ahya'un fi qabrihim yuslihun oníwọ̀bá ní innaka mayyitun fa innahum lamayyitun olúwa ní wa nábì òkú ni ọ gbogbo àwọn tí wọ́n sọ pé òkú náà àwọn náà àwọn náà padà kú jọ kan ni sọ anábì sallallahu sálàmù ti kú wọ́n sì sin wọ́n ti jọ ní alkiyama oní ọlọ́wọ́n bó gbóhùn dìde sọ àwọn tó máa sọ pé anábì òkú tọ àwọn náà máa rí wọn ni wọ́n máa sọ pé ó yọ sáwọn ìtànjẹ tiẹ̀ pọ̀ fáwọn èèyàn àníjọ́ kan wọ́n ní ẹnìkan ní sọ̀kan fún mi wọ́n ní ẹnìkan ń kírun fáwọn lọ́wọ́ mọ́kànsí bu ẹkún nu ní máa ń sọ ẹkún sallallahu alaihi sallam, sallallahu alaihi sallam, sallallahu alaihi sallam. ya Rasulullah àwọn òwe kíni adé wọ́n ní òun rí anábì yọ sí òun ní anábì <laughs> yọ sí wàá anábì wàá jẹ́ àkúdà rí so irọ́ ni ń jẹ́ báwọn irọ́ ni sọ ní pé anabi sallallahu alayhi wa sallam ó ti kú ẹwúrú ìgbà tí anabi sallallahu alayhi wa sallam kú ẹwúrú ọ̀rọ̀ tí abubakar siddiq sọ ike man kana ya'budu Allaha man kana ya'budu muhammadan fa inna muhammadan qad ẹni tó bá ṣe pé anabi ló bá fẹ́ máa sìn àmì torí anabi ló bá fi ń sẹ́sìn tọ́ anabi ló ti kú yìí o rẹ̀ clear kí anabi kú so kí ọmọ alánàbí kú ń ah lẹ́yìn náà olóòrò tán sọ yìí ń kí àwọn àmbíyá muwatu àyàbí ìtẹ́ bóyá tó fẹ́ wí ni pé wala tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan bal ahya inda rabbihim yurzaqun lọ́dọ̀ ọlọ́run náà ti ń já láyè kìí ṣe pé àlàyé táyé sọ ní tí yẹn sọ nìyẹn wallahu a'lam naam oníbẹ̀rẹ̀ ni ẹ̀dẹ́kun tí èyí bá fẹ́ sùn ó ń ṣe èyàn lè kọsẹ̀ sí sí kíbla. bẹ́ẹ̀ni èyàn lè kọsẹ̀ sí kò síbi tí èyàn lè kọsẹ̀ sí èyàn bá fẹ́ sùn ntọ́kẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ ni pé kí n fi ẹgbẹ́ òsì kí n ẹgbẹ́ ọ̀tún ni kí n fi sùn kí n sì ṣe àwọn àsìkáàrù tó yẹ kí n ò ṣe sọ̀rọ̀ pé kọsẹ̀ sí kíbla nọsẹ̀ sí kíní kan tó kò síbi téèyàn lè kọsẹ̀ sí ibi tán ni ká máa kọ sí kíbla ni pé ńgbà tá a bá ń ṣe ìbẹ̀rẹ̀ náà ni ká máa kọjú sí kíbla ká sì máa kẹ́yìn sí kíbla àmọ́ tí ì ti ṣe yín wọn fẹ́ sún wọlé sùn tó bá sì wọ̀ so wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.